بسم الله والصلاة والسلام على رسول الله وآله وصحبه ومن والاه باب قتال أهل الذم أهل البغي eléyìí ọ̀rọ̀ nípa gbígbógo ti àwọn ahlul baghi àwọn tí wọ́n bá tako imam àtiwájú níta àgbàlẹ́ pẹ̀lú imam náà ni imam dawla ẹ̀ tó jẹ́ olórí orílẹ̀-èdè fún islam imam tí wọ́n bá sọ nínú ọ̀rọ̀ islam a máa túmọ̀ sí ìmáàmù tó ń kírun a sì máa túmọ̀ sí ìmáàmù kó jẹ́ olórí orílẹ̀-èdè so ọ̀rọ̀ tí wọ́n bá ń bá bọ̀ ìyẹn ó sọ èwo ní túmọ̀ sí gbogbo tí ó ìgbà mi bẹ tí wọn sọ qualifications imam sọyẹ pé imam sọ láti ní ẹgbà lérò ìgbà mi bẹ tí wọn sì sọ qualifications imam sọyẹ pé imam tọjọ ẹntì rule onáà ni wọn gbà lérò tó ká má má gbé kíra wọn òkú tí yẹn tọ́yù. àwa sọ pé kìtàlì alif bazi àwọn tí wọ́n takò imam tọ́jẹ́ kò ní òun ní gọ́fàmì ìlú òun ní ṣe ìjọba. ó ní ọ̀rọ̀ wa nu Bukhari àti Muslim látọ̀dọ̀ Abdullahi bin Umar kọ́lọ̀ nǹkan yọnu sí i. قال قال رسول الله صلى الله عليه وسلم كنية الله من حمل من حمل علينا السلاح من حمل علينا السلاح فليس منا ẹ yóò sọ bá gbé nǹkan ìjà rẹ̀ sókè sí wa kò sínú wa ẹ fẹ́ kó gbójúmọ́ kí mùsùlùmí kọ́ máa gbé nǹkan ìjà sókè láti pa mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ haram ni òṣìṣẹ́ ọlọ́sọ̀lá la àyè wòsàn àti pé mọ̀nìhámẹ́lá àlẹ́ nà sílá falẹ̀ ìsàmìnà ẹ yọ̀wù tó bá gbé nǹkan ìjà sókè sí wa kò sí inú wa yẹn pé kò sí inú ẹni tó ní ìgbàgbọ́ tó pé kò túmọ̀ sí kó ti di kéde yìí tọ́ba kàtí pé ńtọ́ lẹ́tọ̀ọ́ ni kó wọn pa mú mi ní òdodo ó di kéde ní yẹn kì í sì ṣe yìí nìkan gbogbo ń tọ́ba ti jẹ́ pé haramu ni nínú Islam tí ìjẹ́ haramu rẹ̀ fojú hàn kì í sì jẹun tí ìyàgbẹ́nu wà ń bẹ́ẹ̀. tí ìjẹ́ haramu rẹ̀ tó fojú hàn tí ẹ̀ bá ṣe nígbàgbọ́ pé halali ni ó sọ̀ di ni wọ́n pè ní ìnkárù máa ní àtakò nítorí a mọ̀ tí ò rújú rárá nínú àlámọ̀rí ẹ̀sìn ó halali ni ó ń pè ní haram àbí haramu ni ó ń halali bá ti ṣe bẹ́ẹ̀ ó ti Islam. so ṣùgbọ́n bí islam ti mú wá ló ṣe ní ẹlẹ́mìí ìgbójì sọ́fìn rẹ̀ ìlú o ọgbà pé tóun ṣe ọ̀dà àti haramu ìgbójì tó ń ṣe kọ́tọ́ di kẹfẹ́rí mùsùlùmí náà ti rí kó túbà lọ́dọ̀ ọlọ́run iná ẹni tó ṣe jìnnà ó tún wá ó tún fọ́ọ̀lù ègé ó tún ṣe jìnnà ó tún wá ó tún ṣe jìnnà ègé yìí kò túbọ̀ ìfọ́jú kébé rí àtìgbà tó bá tó sọ yìí pé èwo ti nàìjíríà rẹ kò sí jìnnà kankan bẹ̀ yẹn kò tó bí ò lè gbádùn ó ti kó ní Islam yẹn torí pé rárá nu haram gbogbo so bẹ́ẹ̀ náà ni ẹ bá gbé ìdà sí mùsùlùmí àbí nǹkan ìyà sí mùsùlùmí tó fẹ́ pa tọ́ba ti pé ọkà sí pé kò sí wọ̀mí kéèyàn pa mùsùlùmí ó di kẹfẹ́ rí mọ̀tò náà bá mọ̀ pé ìjà lọ́fà ló ń ṣe ọ̀dà so ó sì wà lórí ìsìláàmù rẹ̀ torí ẹni àwọn mùsùlùmí àwọn ẹ̀mọ̀ àfáà ni wọ́n fi ka àwọn kàwárì ni wọ́n fi ka àwọn sí mùsùlùmí. àwọn tó ṣe pé wọ́n ta kọsẹ̀ ìdènà ayọ̀rọ̀ bí aláàánú láti ayé rẹ̀ tó nítorí àwọn ẹ̀rí kan táwọn náà rí tó wọn sọ kéde pé wọ́n takò Islam kéde ń kà sí pé ẹ ọma káwọn máa ta ẹ̀jẹ̀ mùsùlùmí dálẹ̀ kíkẹ́ sí ìjà tó ṣẹlẹ̀ iná ọfà wàhálà láàrin wọn. Muslim látọ̀dọ̀ anabi wa sallallahu alayhi wa sallam ó ní òṣìṣẹ́ ọlọ́run sọ wípé mani kharaja ani sọ́ọ́càti wa fara falki jama'ata wa mata famitatu maitatu jahiliya ẹ̀ yòówù tọ́ba tako àṣẹ olórí olórí mùsùlùmí nínú ìjọba tí wọ́n ń ṣèjọba islam nínú islam ọba ní rárá lọ́ba ta kò fún wọn gbà rárá òun ọ̀gbà fún àdúgbò kù lórí oyè àbọ̀pá aláṣẹ oníláyé òun ò ní ṣe tó sì jẹ́ wípé àṣẹ tọ́pa òun nínú tọ́tọ́nú Islam tọ́ba pa aláṣẹ nǹkan haram kò gbọdọ̀ ṣe ṣùgbọ́n nǹkan halal lọ́pa aláṣẹ sí lọ́ba yàtọ̀ arígbé rárá o òun òun ò ní tẹ̀lé àìsè rẹ̀ wàfárá kàlì jàmáà tó fi jàmáà mùsùlùmí lẹ̀. kìí ṣe jẹ̀mí nǹkan dálẹ̀ o ní kọ o àyẹ̀sà sálọ̀mọ̀ mọ̀ ń pa àyàn gbélé bí yóò àfẹnu jẹ̀má àná ni pé ibi tí ogunlọ́gọ̀ àwọn èèyàn olórí tí ogunlọ́gọ̀ àwọn èèyàn tẹ̀lé tí majority wà pẹ̀lú ẹ̀ òun á ní rárá òun ò ní gbà fún kò ní ṣèjọba wàmẹ́ẹ̀ tọ́wá kú fàmẹ́yẹ́tà tó wú mẹ́yẹ́tà tó ń ja èrè ìyà ikú tó kú ikú àìmọ̀kan ni ó kú lórí àìmọ̀kan jàhìlíyà òun náà ni àsìkò tí àwọn èèyàn ti ń táwọn lábá ń lò síwájú kánìkan sálàmù tó dé lẹ́yìn ìgbà tí ànábì kan igi lọ tí ń jẹ́ isa alẹ́ sọ́ra tó tí wò mójútó ẹ̀sìn tí gbogbo ẹ̀sìn darúgbọ̀n àtẹkùwẹ ẹsẹ Ibrahim ali salatu wa salam tó mú wá sí mọ́ta ọ̀nbẹ́ńbì àti Ismail ṣùgbọ́n ti dàrú mọ́ wọn lójú ìtẹ̀mí tí ń tẹ̀mí yẹn ìtẹ̀mí jàhílíyà ni ìtẹ̀mí àìmọ̀kan Islam ló mú ìmọ̀ wá ànábì sallallahu alaihi wasallam wá fi ikú ẹni bẹ́ẹ̀ wí ẹni tó kú sí àsìkò jàhílíyà yẹn yẹn pé ìmọ̀lẹ̀ Islam kò lò ó kò sínú ìgbésí ayé rẹ̀ ntọ́lọ́ ó ti kọ́ lálẹ́ kìyàmà onìkan lọ́mọ ṣùgbọ́n ikú tí ọ̀dà lókun yẹn àdìsí yìí fi ń kọ́ wáyé pé a gbọ́dọ̀ jáwọ́ kú níbi ká máa takò olórí. ṣùgbọ́n níbo ni o ní orílẹ̀-èdè tá a ti ń lo Islam lórí ìjẹ́gun mùsùlùmí lẹ́nu tó ń gọ́bà lè wà lórí. ibi tí o sí Islam tí o ti lo Islam. àtakò wa náà kó ní kíkímà kó ní ọgbọ́n jáde kásìkò afẹ́ takò lórí àbá dá Islamic State sílẹ̀ kíjọ máa wá tẹ̀lẹ̀ àwọn òṣèré méjì ń pé nítawọn Boko Haram ń haram ni nítawọn Boko Haram ń haram ni kò bá tẹ̀lé ọlọ́run ìgbẹ́jọ́ bàbá bá yín sọ̀rọ̀ nu wọn. àyà Kùránì náà ni wọ́n máa kóòtù fún yín hadith náà ni wọ́n máa kóòtù fún yín. ìró ìtòmọ́ akẹ́fí fún yín pé ẹ̀yin ò sí ojúṣe tó yẹ kẹ́ ẹ ṣe ètò ọ̀yẹ́ kẹ́ ẹ jọyìn àwọn lórí jihad pé jihad làwọn wà. ṣùgbọ́n àgbọ̀yé tó ti lọ òjì iná ni wọ́n máa mú jáde látara àyà Kùránì àti látara hadith àgbọ̀yé tó ti lọ sódì. So bí islam ṣe mú jihad wá ó mú májẹ̀mú wá lórí pé ìgbà wo láti fi jihad kò sì sọ fún wa ń gbà kẹta yìí pé ká máa fi àbá kékeré ká máa fi gbani ńlá nígbà tó mú tó ní court tó ní bomb tẹlomiin ní biological weapon tọ́yẹ́ pé tó bá tú ẹyọ kan lẹ̀ báyìí mílíọ̀nù èèyàn ó kú lọ ni. a àlọ́fẹ́ bá wọ ẹgbẹ́ àbí thousand èèyàn lọ díẹ̀ sì lè kò lè pa èèyàn thousand lẹ́ẹ̀kan náà òfin gba sí èèyàn fi àbá kékeré òfin gba nílá Islam ọkọ wa Islam ọkọ wa wọ́n bá ti yé pé àwọn mùsùlùmí àti ó ó àní láti pé afẹ́fẹ́ ogun yanjú ọ̀rọ̀ nígbà tí táǹkì yẹn tó bá pọ̀ káàkiri pé kò sí ọ̀nà míì kò sí ọ̀nà àbáyọ ló tó kàn yẹn torí pé bí wọ́n ti ń ṣe ilé ayé bọ̀ títí di sùn òun náà ní pé ìdá alámùtàkùn kẹlíbán kúlù kàlìkìrà náà bá jẹ ajá ajá ó sì fi ọ́ sóúnjẹ tí wọ́n bá jẹ ajá kí ọmọ jẹ àwọn ẹran yòókù ajá ni ó sì fi ọsọ oúnjẹ tòtọ́ ọba jẹ́ ńtọ́ lágbára tọ́lẹ́ sí wọn lọ́ọ́ jẹgàba àwọn èèyàn jẹgàba lé ọ lórí bí wọ́n ṣe ń ṣe nìyẹn kò sí gọ́ọ̀mẹ̀ntì kan tí ó wà establish pẹ̀lú ogun kò sí lágbàáyé pé gọ́ọ̀mẹ̀ntì kan bẹ o pé èso ogun ní ẹja gbogbo wọn kàn fínú fídọ̀ náà ni wọ́n kàn ìgbà àwọn èèyàn olórí lára o kò sí ìjọ nìyẹn nígbà táwọn èèyàn pọ̀ ní ìsìn ogun ní ẹbí ẹ̀ta bì nígbà ogun bá dé lẹ́sàn-án àgbà àjagun mọ́ o òṣèlú ló kú o democracy ló kú o gbogbo ogun ní ẹbí ń pilẹ̀ rẹ̀ gbogbo ti é sì tòṣùgbọ́n ti bẹ́ẹ̀ ìsìláàmù kọ́ wa pé a gbọ́dọ̀ máa lo ọgbọ́n a gbọ́dọ̀ máa lo òye tá a bá lè ní ní achievement ká ní táwa rí achievement ká fi lè bọ́lọ́ ká fi lè bọ́lọ́ má ala rasuli illa al balagul mubin kò sí tọ́jú ọ̀ràn yẹn lórí òjíṣẹ́ kẹ́jú pé kó jíṣẹ́ fáwọn èèyàn kó mú dógóńgó. ọlọ́run sọ pé túláàsì nínú ìsìláàmù rẹ ní pé kó o ti gọ́ọ̀mẹ́ kọ́ gọ́ọ̀bán bá rí i ṣe is good and fine. ànábì sallallahu alaihi wasallam sọ pé. كانت بنو إسرائيل كان بنو إسرائيل تسوسهم الأنبياء أما بنو إسرائيل tí wọ́n ṣe lọ àwọn israẹli àwọn ànábì Ọlọ́run ni wọ́n máa ń gọba wọn ni wọ́n máa ti fi àṣà lé wọn lórí àwọn máa ń ṣèjọba àwọn náà làbá lórí ẹ̀sìn àwọn náà ni ọ̀gá lórí àlámọ̀ ilé ayé nígbà tó ṣe é ṣe ànábì sallallahu alaihi wasallam ó kú sí ọdún mẹ́wàá ní Mẹ́kà tí ò rí ọdún mẹ́tàlá mẹ́ta tí ò rí gọ́ọ̀mẹ́ntì dé nígbà òde mọ̀dínà ló tó ní establishment ló tó rí gọ́ọ̀mẹ́ntì dé kìí sì tẹ̀ ẹ̀kan náà ó sì ti sọ fún wa lórí tìmítì àdì sáàfì mọ̀ yìí pé ntọ́lọ́mbá ni ó ṣe ní àlámọ̀rí ààyè ní ọ̀sán pé wà bùrẹ́sì wọ̀ sáàtù kàhàtẹ́ ọlọ́run gbé mi dìde ìyàtọ̀ tó ń bẹ láàrin ń bẹ láàrin àti òfin wọn àti òfin ayé parẹ́ ìka méjì tí wọ́n tó ń ìka rẹ̀ apá kan ní orí ni apá kan ní báyìí ìyẹn láàrin èmi àti òfin ayé ìmáàmù àfàwà àfàwà Abdulrahman Sayuti ó pẹ̀lú ìṣirò tó o náà ní pé fifteen hundred years kò ní í ti ìparí lẹ́yìn àdéhùn sáńsá yóò tó parẹ́ Abdulrahman Sayuti ó sì fún ní nine hundred and ten àti nine hundred and eleven lókun ejiri ó ti kú ní ìsìn ọgọ́rùn-ún ọdún bíi mẹ́rin ti lọ lẹ́yìn ẹ̀ sànúbì wọn sọlọ láàrin ọsánà ó yìí sọ wọn pé iná lè sọ àwọn bàdà àgbàríbá wọn sọ yà ó dò àríbá gánà bàdà àfàtúbà nílùú kùrọ̀bà alẹ́bíyìn yòtúlẹ̀ fún mi máa afọ̀dà náà tó mi sùn nàbí. islam bẹ̀rẹ̀ lájòjì táwọn ará mọ́kà sọ pé ewu muhammad sọ̀tọ́lá gbé wáyé tó yà wọn lẹ́nu sáà báwọn ọlọ́run ti pọ̀ tó táwọn ń sìn wọ́n ìwọ́ á jẹ orúkọ ẹnjí ń sinọ́ ńtọ́pọ̀ bùkátà òsì ìdìyà wò wá sọ fún ọlọ́run ẹ̀yọ kan èmi kọ́ máa sìn ẹbí ọpọlọ wọn lọ so àdéhùn ọ̀sán láàrin ọ̀sán sọ pé Islam bẹ̀rẹ̀ bí lájòjì tí wọ́n wò pé mọ̀lẹ́lẹ́ ilé mọ̀ fẹ́ yìí kó tó wá di sọ gbajúmọ̀ kó tó di pé tí mílíọ̀nù ọ̀fìn wá wọnú ẹ̀ ó sì sọ pé wọ́n sọ ìyàwó ó wù tó kàrí ìgbà ìjàmbá bàjá. ó tún bọ̀ wá di àjèjì lọ́dọ̀ àwọn èèyàn gẹ́gẹ́ bó ti bẹ̀rẹ̀ ó tún bọ̀ wá di àjèjì táwọn èèyàn tún ní mọ̀ Islam táwọn èèyàn tún ní mọ̀ Islam tọ́lọ̀ ń kọ́sọ̀ wa ọmọ jù tó dìbíà nínú àdìsí pé ńgbà tó pé ayé bá ń bọ̀ yóò di àwọn èèyàn máa sí ọ̀rọ̀ ogun wọn ò ní rí omi mọ̀ kan tí ó ṣe ìdájọ́ láàrin wọn pé bá àti pinpin lójú ọ̀nà Islam rẹ̀ ẹ̀rọ bá yóò ṣe dà nínú adíṣe ní ọ̀sẹ̀ wípé òpin ayé òní sí ìdè dìde àfi tí ó bá di pé àwọn èèyàn onímọ̀ sọ pé Allah Allah àmọ́ ìyẹn pé kò sí kò ní lẹ́yìn kájọ́ máa pé ẹ̀bẹ̀rù Ọlọ́run ẹ̀tẹ́ pẹ́lẹ́mọ́tọ́ Ọlọ́run amúfowósì díẹ̀díẹ̀ nínú àdìsí wọn sọ pé khairul quruni al-qarnu alladhi ana fihi thumma alladhina yalunahum thumma alladhina yalunahum. ètò olóore jù ní sẹ́ńtúrì lè ti bọ̀ wà nú ẹ̀yìn wọ́n rẹ̀ yí àtọ̀dáàjù ní mo ti wà nú ẹ̀yìn. lẹ́yìn ìgbà náà èyí tó bẹ́tà tí ó tó san náà lè lọ́wọ́ tẹ̀lé lẹ́yìn ìgbà náà lè lọ́wọ́ tẹ̀lé lọ́wọ́ adáké sọ́lọ́ láàrin ọ̀sẹ̀ ọdún màgbé tí àdìsí mo jẹ́ dídú wa nínú ìsìlámù sọ ṣayé ọmọ àbàjẹ́ ti ṣùgbọ́n ọlọ́run mọ rán àwọn èèyàn kẹtẹ́ wọ́n mọ tẹ́sí sí wíṣà nàbí ọlọ ẹ̀ẹ́dẹ̀rí wọn lẹ́yìn ẹ̀ka nínú àwùjọ kan tí wọ́n tún ti sọ àwọn èèyàn sí lórí súnà nínú ọ̀sán ọ̀la òkè èèyàn kan wá dúró nídòó wípé ọfẹ́ dá ìsẹ̀mí padà sí bá nàbí ọ̀sán ọ̀la àyọ̀ká bó ti sẹ̀mí báwọn sàbẹ̀ ti sẹ̀mí ó ń taa sáàyè ó ń ṣe ìgbìyànjú lórí tí ò lè bẹ̀rẹ̀ tí ò sínú súná ọlọ́run ẹgbẹ́ tí ò sínú súná ọlọ́run lórí ẹgbẹ́ wọ́n wá máa táyà oríṣiríṣi bí ìgbà tó jẹ́ pé àyà ń fẹ́ ni nítorí activity ti ti wọn láyà ń fẹ́ sọ̀kalẹ̀ inú sọ́wọ́n tó lò wọ́n àdàlùmọ́ àwùlẹ̀ bí iná àmọ̀ òmìnkò háàdì. لا يستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم نصرة النور أبي أقول wọ́n wàá máa fa àyà yẹn nígbà tó jẹ́ pé àyà yẹn tẹ̀ sọ̀kalẹ̀ ni nítorí tí wọ́n gangan ni ló sì fi sọ̀kalẹ̀ àyà tó lọ ń sọ̀kalẹ̀ láti fọ́mìtì àwọn tàbí ẹlẹ́ni ìsìn o ẹ̀ ń bọ̀ wá sí ìjọba ń bọ̀ báyà ó sì tẹ̀lẹ̀ bọ́lọ̀ ti fàdéhùn rẹ̀. ẹwà wà rẹ lómi máa lò àwọn ẹgbẹ́ mi wọn máa lò wíwà tó pé torí wọn lọ́lọ́run fi sáyà kalẹ̀ àti torí araka àwọn táwọn ti fi sáyà pé ti wọn pé táwọn bá ń bá lọ báyìí àwọn ó jọba yóò yóò àwọn àbá àti wọn pa wòlóòdòlò kọ̀ọ̀án àwọn àdéhùn tó wà ní nígbà tí ń o wá ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tí koran sọ̀kalẹ̀ tọ́tọ́tọ́tán ní ìbámu tí bí koran ṣe sọ̀kalẹ̀ tí ń tọ́ka lórí òdodo wípé ọ̀rọ̀ ọlọ́ọ̀ni inú àyà tẹ máa pọ̀jù inú àyà tó wà ní kúrọ́tù lóru yẹn níta lọ́mọ fáṣẹ وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في so àwọn fifty five ebi àdéhùn tọ́lọ̀ ń ṣe táyà yẹn ti tọ́kalẹ̀ ntọ́wà nù rẹ̀ sí ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ọ̀rẹ́ yìí lọ́wọ́ àṣẹlẹ̀ ní bọ́lọ̀ ń ti sọ kéèyàn wá máa lo àyà nígbà tó ń gan jẹ́ sáàbí mo rò wọ́n ti yé sìn so activity yìí tẹ́ bá ń ṣe lórí kẹ́ ẹ lè ṣèjọba àbí kẹ́ ẹ lè ṣe dáadáa àbí kẹ́ ẹ lórí ilẹ̀ ẹ̀ mọ̀ ẹ lọ́n ti ni. pé kọ́lọ̀ ń dékèrè òní ọjọ́ kéré pé màá sọ sọ kọ́ta yín lójú pé ntọ́gbọ́dọ̀ tẹ́lẹ̀ ni ẹ gbọ́dọ̀ ti báyẹn nítorí bí rárá so àwọn ni wọ́n máa gbìyànjú lórí ọ̀rọ̀ ṣùgbọ́n wọ́n máa ń lo àyà yẹn nílò wípé gbígbà tó yẹ kọ́ lọ́n tọ́ka rẹ̀ wá wọn. àwọn tẹ̀bílẹ̀gì yúù wọ́n máa gbìyànjú lórí ọ̀rọ̀ dáwà wọ́n gbọ́dọ̀ máa lo àwọn àyà tẹ gbígbà tó yẹ pé lọ ọlọ́run tẹ̀ sọ̀kalẹ̀ torí áráka àti wọn tó fi sọ̀kalẹ̀ àsìgbọ́ yóò jì nìyẹn bẹ́ẹ̀ náà ni tààwùn bẹ́ẹ̀ náà ni tmp bẹ́ẹ̀ náà ló tm àti gbogbo ìran oríṣiríṣi ṣe máa ń gbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sẹ̀ wọ́n mọ̀ máa lo ayé àkùrá nílò bí gbàgbọ́ pé haraka tiwọn lọ́lọ́run sọ kalẹ̀ fún mùrùkọ́rọ̀ mi yé so irú àtìlẹ́ bí mẹ́fún Boko Haram náà nìyẹn tí wọ́n máa lo ayé àkùrá nígbà tó yẹ pé torí wọn gángan torí haraka tiwọn gángan lọ́lọ́run sọ kalẹ̀ wọ́n wà máa kó ìparun wọ́n máa kó ìparun bá àwọn èèyàn tí wọ́n mọ wọ́n mọ tẹ̀ wọ́n wà máa wáyà kó àti ọmọ jẹ́ ìdí wọn àbájáde àná sọ̀tọ́ àti ọmọ jẹ́ ìdí wọn wọ́n máa sọ Islam lẹ́nu wọ́n máa sọ mùsùlùmí lẹ́nu tó jẹ́ pé sínú ọlọ́run ọbẹ̀ lórí rẹ̀ níbo làlámọ̀ ilé ayé bó ló ti wọn lọ. eléyìí ò túmọ̀ sí tó bẹ́ẹ̀ atakó ike sí Islamic government lórí rẹ̀ ilé òtúmọ̀ sí bẹ́ẹ̀ but many things should be taken into consideration a lot of things ní ti pé káwọn èèyàn máa kú lọ ẹgbẹ́ àwọn èèyàn ti ń kú súríà bí ìgbà tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ ọmọ mọ̀mọ́ tẹ́hídà united nations ìgbà tó jẹ́ pé òkúrọ̀ burúkú ni wọ́n ṣé wò ó sì lè tó láti jọ ẹ̀sìn wọn kọ́ ọ̀bùn ti ṣẹlẹ̀ ní ní ẹ̀ ń tọ́ dá lápá ẹni tó yẹ pé apá kan orí rẹ̀ ó ti kú mbẹ ìtọ́jú rẹ̀ gan-an ọlọ́run nìkan lọ́mọ ọmọ èké tí ọ̀lẹ́sẹ̀ lọ́rùn tí wọ́n tẹ̀ bí tí wọ́n ti pa lọ tí wọ́n ti tẹ̀jẹ̀ wọn lẹ̀ lórí pékinni lórí bá ti jọba kò lè ṣe jọba. fìrà ti mbẹ́mbẹ́ jíjí. tí ò lójútùú tí ò ní sí àgbélé pé a títí ọ̀sẹ̀ kan títí ọdún kan títí ọdún méjì yóò lójútùú. orí pa iṣẹ́ ń lò tí wọ́n fi jagun ó sì wù mẹ́bẹ̀ dìde ó sì mẹ́bẹ̀ dìde nígbà táwọn àgbàlagbà ń sọ ìgbàgbọ́ fún mi nínú ogun kan nínú àwọn ogun àgbáyé tí wọ́n jà lọ́wọ́ sẹ́kọ̀ọ́ wọ́ọ̀dù ọ̀lẹ́yìn wọn láwọn yóò fi máa rìn lọ nílùú ìbàdàn náà yóò fi máa ẹ ní màkà yóò fi máa tì í gẹ́gẹ́ <laughs> yóò fi máa tì í gbogbo gágá bí kẹrin yóò fi tì í gẹ́gẹ́ ilé yín inú òdu yín rẹ̀ jù wá ẹ wò báyé ẹ wò báyé kẹ wá wo sí àwọn èèyàn tó sìn tó tún fi lé gbogbo yín lọ so ká má sílẹ̀kùn lẹ́kùn tuntun náà ká má fi lẹ́kùn fún ilẹ̀ jìbìtì náà ká máa gbìyànjú lórí àlámọ̀rí ẹ̀sìn lára tẹ̀ lágbára. tọ́lọ́mbá ní ìjọba ọyọ alhamdulillah tí ọba yọ níta ayé ṣe láì ṣe pàǹdé ìjọba ọkọ̀ lọ rẹpẹtẹ. kódà ní ọ̀rọ̀ táwọn ẹ̀mí máa ń sọ wọ́n ní ẹ̀yin wọlé fẹ́ ṣèjọba ẹ̀yin tó ṣe pé ẹ̀ mọ bóòlù ti ẹ̀kẹ́ ẹ̀ máa wà síra yín tíjọba bá dọ́wọ́ yín fẹ́ ẹ̀ mọ̀ para yín ẹjọ́ òní àti ìdàtọ̀dá nípa Islam nípa mùsùlùmí nǹkan wá lóye sí Hamas ìgbára tẹ lásán wá gbé fásitì ṣe láàyò ọ̀sìn ẹjọ́ òní nǹkan ọ̀rẹ́ wo lọ́fẹ́ tá mẹ́ so eléyìí túbọ̀ sí pé a gbọ́dọ̀ gbìyànjú lórí pé ká mọ̀ mọ́ sí mùsùlùmí kẹ̀ríyà ká mọ̀ mọ́ ìgbọ́yé àdí ìsọtẹ́lẹ̀ ilé Imam Muslim lọ́gbà wa látọ̀dọ̀ Ummu Salama ọ̀sọ́lọ̀ nǹkan yọrọ sí i ó ní òjì ọlọ́sọ̀ lọ́la àlè ọ̀sọ́lọ̀ sọ pé taqtulu ammaran al-fi'atul baghiya àwọn ìjọ tí wọ́n jẹ́ kí wọ́n gbẹ́rù gbẹ́rí tí wọ́n sì lójú ọ̀nà àwọn wọn fa Ammar gbọ́dọ̀ yà sẹ́ lọ́dún yà lọ́ àdùn tòjọ́ ọlọ́sọ̀ lọ́la àlè ọ̀sọ́lá ó ti sọ̀rọ̀ yìí kalẹ̀ ọlọ́run ti kádàrá pé tí ó rí bẹ́ẹ̀ náà tó gẹ́gẹ́ bí tí àwọn onímọ̀ sọ ẹ̀ àwọn tí wọ́n jẹ́ tí wọ́n wà lẹ́yìn Muawiya àwọn náà ni wọ́n pa Ammar tó kí ọlọ́run kí ọyọ́ sí Ammar náà. bẹ̀rẹ̀ ládùn sí nítorí àsìkò insha Allah ta'ala mo bá ti arúgbó náà jẹ́ pé wúlò fún wa fáànù kàlá ọ̀hún hàmì ìṣẹ̀lẹ̀ ọ̀la ìlà ìlà àti nàṣẹ̀ nígbà wà